alákòóso tẹ́lẹ̀ rí lábẹ́ ìṣèjọba ààrẹ muhammadu buhari ti bẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí ààrẹ ti ń bẹ lórí àléfà yun bọ́lá ahmed tinubu báwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ ìkọlù tó gbẹ̀mí lẹ́nu ọ̀dọ́ kan ní ìlú àbújá ọlọ́pàá ti wọ ẹ̀yán kọ̀ọ̀kan lórí rẹ̀ wípé àwọn ò gbé àwọn kan tó lè pààyàn lé àwọn ọlọ́pàá wọn lọ́wọ́ àwọn alága ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣètò àti dá ẹgbẹ́ tuntun sílẹ̀ àwọn agbésùmọ̀mí gbẹ̀mí lẹ́nu àwọn baálẹ̀ méje lábúlé kan arákùnrin kan eléyìí tí ń wọṣọ bí obìnrin tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky èyí tí wọ́n jù sátìmọ́lé ni wọ́n ti dá sílẹ̀ ẹ kẹsàn-án àsìkò dédé àsìkò yìí ní gbogbo bíi tẹ̀tí náà fàní láti máa wo ìkànnì BGI TV ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló dé sí etí ìgbọ̀nyìn àti sójú ìròyìn láti ìkànnì yìí Olúṣọlá Oyèlẹ́kàn ló ní ìròyìn wàyí ẹ̀gbọ́n ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹni tó ti fìgbà kan jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀dọ́ àti ìdàgbàsókè fún eré ìdárayá lábẹ́ ìṣèjọba ààrẹ àná tẹ́lẹ̀ rí yan Muhammadu Buhari tó orúkọ rẹ̀ jẹ́ Solomon Dalong òun náà ni ó ti bẹnu àtẹ́lù ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ lánàá òde òní lórí bí wọ́n ṣe ń fi ìfẹ̀nú wọn lórí bí ebi ṣe ń pa àwọn aráàlú Solomon Dalongi òun náà tó ṣíájú àwọn ènìyàn tí wọ́n fẹ̀dúnú wọn wọ̀n ní ìlú jọ́sìn ní ìpínlẹ̀ Plateau ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá òun náà wà níbi tí wọ́n ti ń ṣe ìsìn Sunday ní ọjọ́ àìkú Sunday àná ní ojú òpópónà ní ìkóríta kan tí wọ́n pè ní old airport runabout níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ̀dúnú wọn wọ̀n àwọn kìrìsìtẹ́nì àti àwọn mùsùlùmí yìí tí wọ́n ti ń ṣe ìsìn sọ́lọ́run ẹlẹ́dàá wọn tí wọ́n sì ń fi ìfẹ̀lúnú wọn wọn Dáńlógì ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá mẹ́rẹ̀ Tinubu sọ òun náà ni kò ní okun nínú rárá láti wá ìyànjú sí ohun tó ń ṣẹlẹ̀ bí kò ṣe pé ó tún jẹ́ kí ó máa palẹ̀ mọ́ sílẹ̀ fún ìfẹ̀rúnúhàn sí ni ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀rọ̀ ààrẹ bọ́lá mẹ́bì Tinubu bó ṣe ń rawọ́ bẹ̀bẹ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti dáwọ́ dúró lórí ìfẹ̀dúnú wọn wọn òun náà nìkan òun náà ló jẹ́ wípé kò wá ìyànjú sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bákan náà ni wọ́n tún ti bẹ̀nu àtẹ́lu bí wọ́n ṣe ń ṣe ìkọlù sí àwọn tí wọ́n fẹ̀dúnú wọn tí wọ́n sì ń gbẹ̀mí lẹ́nu wọn. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìlú àbújá ẹni tó jẹ́ kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún náà yan Bennett Ikwe òun náà ló ti sọ wípé àwọn ọlọ́pàá ọ̀hún kan ni ó gbẹ̀mí lẹ́nu ọ̀dọ́ kan ilé tí ó gbẹ̀mí lẹ́nu rẹ̀ ní agbègbè Kubwa ní ìlú àbújá lórí fọ́nrán fídíò kan níbi tí arákùnrin kan tó ti sọ pé àwọn ọlọ́pàá òun náà ni àṣìta àwọn ọlọ́pàá ló bá ọ̀dọ́ òun náà lásìkò ìgbà tí wọ́n yìnbọn lu àwọn tí wọ́n fi ìfẹ̀rúnú hàn ẹ̀wẹ̀ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìlú Àbújá òun náà ìyẹn Joseph Adé òun náà ló ṣiṣọ́ lójú rẹ̀ nínú àtẹ̀jáde tó fi léde ní ọjọ́ sátidé àbámẹ́ta wípé àwọn ọlọ́pàá ilé tí àwọn dà síta òun náà ni àwọn ọ̀gbìn nǹkan tó lè pààyàn lé wọn lọ́wọ́ ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ò ọta àbọn tó lè gbẹ̀mí lẹ́nu àwọn ènìyàn lé wọn lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ ní ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ ní ọjọ́ sátidé àbámẹ́ta. gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ mẹ́tàléní ọgbọ̀n tó wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ òun náà ni wọ́n ti kéde ìpinnu wọn tuntun láti dá ẹgbẹ́ títọ̀dọ̀ wọn sílẹ̀ fún ìlọsíwájú àwọn aráàlú wọn wọ́n sísọ lójú eléyìí nínú ìpàdé eléyìí tí wọ́n ṣe nílùú àbújá lọ́jọ́ sátidé àbámẹ́ta tó kọjá yìí wọn ò tí ì kéde orúkọ ẹgbẹ́ ọ̀hún náà ṣùgbọ́n gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ síbẹ̀ ní ìpínlẹ̀ ọ̀gbẹ́ ọ̀hún náà ni wọ́n sọ pé àwọn ṣetán láti yọ ara wọn kúrò nínú gbogbo láti yọ ara wọn kúrò nínú umbrella ẹgbẹ́ àwọn alága ìjọba ìbílẹ̀ lórílẹ̀‐èdè wa Nigeria Union Association of Local Government of Nigeria eléyìí náà ló ń jẹyọ nínú àtẹ̀jáde eléyìí tí alukoro fún ẹgbẹ́ òun náà tó bọwọ́lù yíyan ọ̀gbẹ́ni Ibrahim Akíntóyọ̀ tó sì kà á níbi ìpàdé ọ̀hún náà ní ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún twenty twenty four nílùú Ìbàdàn. ìṣẹ̀lẹ̀ aláàbí kan ló ṣẹlẹ̀ ní ọjọ́ sátidé àbámẹ́ta ní ọwọ́ ìrọ̀lẹ́ níbi tí àwọn agbésùmọ̀mí wọ́n máa lọ polongo kígbe tí wọ́n ti ṣe ìkọlù sí abúlé kan tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu àwọn baálẹ̀ méje ọ̀tọ̀ọ̀tọ̀ kan ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Imo níjọba ìbílẹ̀ oniomo ní ìlú kan tí wọ́n pè ní okwe ni wọ́n ti ṣe ìkọlù sí àwọn abúlé mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ kan tí wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sì pa àwọn ńbalẹ̀ méje ọ̀tọ̀ọ̀tọ̀ kan gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn baálẹ̀ ọ̀hún náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn lóní àwọn agbésùmọ̀mí ọ̀hún náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn lóní kíkan kíkan lásìkò ìgbà tí wọ́n ya lu tí wọ́n ya lu inú ìlú náà tó sì jẹ́ àsìkò tí wọ́n ṣe ìpàdé ní ìlú ìlú náà nígbà tí àwọn agbésùmọ̀mí ọ̀hún náà tí wọ́n débẹ̀ wọ́n sì ṣe ìkọlù sí àwọn bálàmù tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu ọ̀run. gbajúgbajà ọkùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Ídírísì Ògúnnẹ́yẹ ṣùgbọ́n tí ó fi ti àtọwọ́dá ara rẹ̀ sọ́ra rẹ̀ di obìnrin tí wọ́n sì ń pe orúkọ rẹ̀ ní Bob Brisby èyí tí wọ́n mú lọ́jọ́ kìíní àná látọwọ́ àjọ EFCC yan àjọ tó ń gbógun ti ṣíṣe owó òdùnkúmọ̀kùn wọn látàrí ìwà àbàjẹ́ èyí tó wù sí owó náírà orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí wọ́n sì gbé lọ sílé ẹjọ́ tí wọ́n sì dá ẹ̀wọ̀n oṣù mẹ́fà fún un ni wọ́n ti jù ú sílẹ̀ wọ́n gbé eléyìí náà jáde lórí àwọn ẹ̀rọ ayélujára lọ́jọ́ ajé Monday ò ní yìí nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀rọ̀ ìyàwó náà jáde sí fọ́nrán fídíò wọn tó sì gbé jáde lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ X ìyún Twitter níbi tí Bobrisky tó ti ń kí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ ilé tí wọ́n dúró tì tí wọ́n sì tún kí káàbọ̀ ní òwúrò ní ẹ̀yin ará kì í dùn kó pọ̀ kó pẹ́ ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà kó ní jù bẹ́ẹ̀ lọ fún ti ọ̀sán òní yìí ẹ má gbàgbé fún ìròyìn síwájú sí láti máa darapọ̀ mọ́ wa lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ wa gbogbo lójú òpó facebook gbàgede ìmọ̀ wìtá alábì adébáyọ̀ làwà níbẹ̀ lójú òpó youtube bàbá gbàgede ìmọ̀ tv instagram gbàgede ìmọ̀ underscore twenty two fún ọ̀kan tàbí ìkejì fún ìpolówó ọjà láti gbé wá sórí ìkànnì yẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lójú òpó amóhùnmáwòrán yìí tẹ́ ń wò yìí yóò ṣeéṣe olúṣọlá oyè lẹ́kàn ló ti mú ìròyìn ọ̀hún náà wá sí ojú ìròyìn àti ìṣètì ìgbọ̀nyìn ẹ̀sùn bẹ̀ tí ń gbọ́ wá tí tí ń wò wá ẹ̀mọ̀ yẹ́sẹ̀ ọ̀. Audio Jungle.